ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الرابع والستين وأربعمائة وعن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم مر بالسوق والناس على كنفتي فمر بجدي أتك ميت فتناوله فأخذ بأذنه ثم قال أيكم يحب أن يكون هذا له بدرهم فقالوا ما نحب أنه لنا بشيء وما نصنع به ثم قال أتحبون أنه لكم قالوا والله لو كان حيا كان عيبا أنه أثق فكيف وهو ميت فقال فوالله للدنيا أهون على الله من هذا عليكم إقبوارة وواجوة ẹgbàwọ́ ọ̀rọ̀ yìí ó wà látọ̀dọ̀ Jabir ibn Abdillah radiyallahu anhuma al-Ansari ó lànà bí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam marra bis-suqi wan-nasu ala kanafatayhi. àti ma Jábìrì a sì gbọ́ púpọ̀ nípa Jábìrì àmọ́ kí bàbá rẹ̀ sọ̀hábì ni gẹ́gẹ́ bó náà ti ṣe jẹ́ sọ̀hábì bàbá rẹ̀ radiyallahu anhu Abdullah ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n ṣaláìsí sí ogun Uhud Jábìrì radiyallahu anhu a ti mọ̀ pé nínú gbogbo hadith tí wọ́n bá sọ pé an Jabir tí wọ́n dárúkọ bàbá sí Jabir ibn Abdillah òní wọ́n gbà lérò nítorí pé kìí sọ nìkan ìní ń jẹ́ Jabir nínú àwọn sàhábà nàbì sallallahu alayhi wa sallam Jabir ibn Samura radiyallahu anhu òun náà wà nínú àwọn jawabir nínú àwọn sàhábà nàbì sallallahu alayhi wa alihi wa sallam jabir ibn abdillah radiyallahu anhu olóògbé ẹgbà wáyé wá wọn lànàbẹ wa sallallahu alayhi wa sallam ó ọjà ó ọjà eléyìí jẹ ọ̀kan nínú àwọn ẹ̀rí. eléyìí ti ń tọ́ka sí pé anabi sallallahu alayhi wa sallam ìránṣẹ́ Allahu ni ríran ni wọ́n ran ríran tá a rán tọ́jú àpọ́nlé fún láàrin ogunlọ́gọ̀ èèyàn kò sọ di Allah táwọn àpètí yẹn bá ti jẹ́ ìránṣẹ́ Allah sábà nàbì rẹ̀ irun wọn gbado gbọ́dọ̀ wọ Allahu azza wa fi hàn wá nù al-Qur'an fáwọn ẹni tá a ti rán ṣáájú rẹ̀ anabi sallallahu alayhi wa sallam àwọn náà máa ń lọ lọ ra nketa bá òun náà làyè tó lọ́lá jù nínú gbogbo àwọn àyè tí ń bẹ nínú ìlú bó ṣe jẹ́ ọjà òun làyè tó burú jù nínú àwọn àyè tí ń bẹ nínú ìlú kọ̀ọ̀kan jíjẹ́ tó jẹ́ àyè tó burú jù kò pè fún pé ká lọ ọbẹ̀ ká má yàbẹ̀ rárá ní ìgbà tá a lọ síbẹ̀ nítorí pé ní tí mo fẹ́ rà àti ní tí ọjà náà ti máa ń rà léyìí tó wọ́pọ̀ jù ọjà náà sì ti máa ń tà léyìí ìgbà tẹ́mi bá wá sọ pé mi ò ní lọ sọ́jà ọ̀nà owó wa ni màá máa gbà láti rí ní tí mo fẹ́ tàtà àbí láti rí ní tí mo fẹ́ rárà wà á lọ sọ́jà lílọ sọ́jà rẹ kò bó nǹkan kan kù nínú Allahu tó fún ọ. Allah rí i pé bí ti ṣe jẹ́ àyè tó lọ́lá jù nínú ìlú jíjẹ́ àyè tó lọ́lá jù rẹ̀ kò sọ di dandan túláàsì fáwọn obìnrin kí wọ́n gbọ́dọ̀ máa lọ ṣe sọ̀láàtì nínú mọ́ṣáláṣí kàkà bẹ́ẹ̀ wọ́n ní la tamna'u ima Allahi masajid Allah wa salatuhunna fi buyutihinna khayr ẹ̀wọ́n kọ̀ fáwọn obìnrin tí wọ́n jẹ́rù Allah láti máa lọ sí mẹ́sàlásì lọ sin Allah ṣùgbọ́n sọ̀láàtì wọn tí wọ́n bá ṣe nínú àwọn ilé wọn ó lóore jù ìtàn lọ sí mẹ́sàlásì lọ tẹ́tí kí mẹ́sàlásì ó la ìtọ́ lọ́lá jù lókè pẹ̀ ọ̀rọ̀ tí Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ti ń sọ yìí inú mẹ́sàlásì rẹ̀ ní ti ń sọ ní al a sì máa pé sọ̀láàtì ẹ̀yọ̀ kan sọ̀láàtì fi masjidi hadha khayrun afdalu min alfi salatin fi ma siwa illa al-masjid al-haram sọláàtì ẹyọ kan téèyàn bá ṣe nínú mọ́ṣáláṣí mi yìí ọlọ́lá ju ẹgbẹ̀rún sọláàtì tá a ṣe ń bò mí lọ àyàfi mọ́ṣáláṣí mẹ́kà àbọ̀wọ̀ inú mọ́ṣáláṣí tí sọláàtì ẹyọ kan tó ti lọ́lá ju ẹgbẹ̀rún sọláàtì lọ lànàbẹ̀ sallallahu alaihi wa sallam ti sọ̀rọ̀ yẹn ètò túmọ̀ sí pé tóbìnrin bá ń tẹ̀ ń gbé alimadina kọ́ máa ṣe sọ́láàtì nínú ilé rẹ̀ ọlọ́lá ju kọ́ lọ ṣe sọ́láàtì nínú mọ́tíláṣí ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ. tẹ́lẹ̀ ìbáyé wa ọ̀gá wa ànábì wa sallallahu alayhi wa sallam ó máa ń wọ ọjà. tó as-suq lédè lárúbáwá gbọ́dọ̀ yẹn ó ń túmọ̀ síbi tí wọ́n á máa kó ọjà lọ́ọ́ lọ́ọ́ ta wọ́n á máa kó ọjà lọ lọ tà tàbí ibi tí kálukú tí máa dúró tí ń tó kó wá tà ìtumọ̀ ọ̀sọ́kù nù ọ̀sọ́kù ibi tí wọ́n máa ń da ọjà lọ fún títà àbí ibi tó ṣe pé tí wọ́n bá da ọjà rẹ débẹ̀ ó tún dúró tì eléyìí ni wọ́n ń pè ní ọ̀sọ́kù wọ́sọ́kù fi lughat al-arabiyyah kalimatun tudhakkaru kama tu'annas wọ́n máa ń lò ní akọ wọ́n sì máa ń lò ní abo ṣùgbọ́n al-afsah oníkà lò lábo hàríhi sóòkò hàríhi sóòkò wala taqul hàdà sóòkò hàdà al-afsah torí ẹ̀ iná ní tí wọ́n bá fẹ́ ṣe tasghiru rẹ̀ wọ́n ṣe tasghiru rẹ̀ lórí suwayqa suwayqa wọ́n ò ní sọ pé suwayqa suwayqa tọ́ eléyìí ni asok wànásù wànásù ala kanafatayhi ìgbà tí Ànábì sallallahu alaihi wa sallam ọwọ́ ọjà ọwọ́ abáwọn èèyàn lápàtún àtàpàtì ọjà ẹ̀wọ̀n kí ṣe bá lọ ọjà náà àwọn èèyàn wà ń bẹ àwọn èèyàn kan dùn lápọ̀ àwọn èèyàn kan dùn lápọ̀ màtá nàbí sallallahu alaihi wasallam wọjà annasu ala kanafatayhi nínú riwaya kan wannasu ala kanafihi àwọn èèyàn ń bẹ ní ẹ̀gbẹ́ rẹ̀ ẹ̀gbẹ́ kan lọ́jà riwaya yìí sọ pé ala kanafatayhi lápá ọ̀tún àtàpá òsì lọ́jà eléyìí túmọ̀ sí pé kìí sá nàbì sallallahu alaihi wasallam kọ́ yọ lọ sọ́jà nígbà tẹ́nìkan ò ní rí òun gẹ́gẹ́ bí èèyàn ńlá tí ọ̀yẹ́ kárí ńgbà tó lọ sọ́jà bánàbí sallallahu ti wá jẹ́ ìwọ kúrúǹtù àwọn awọjà wọn ń daṣọ bójú àwọn fáwọn ẹni tó kó lọ́jà pé ẹbùnmi wájú ẹbùnmi lẹ́yìn kí má dá mà àà lè ní láti kó lè fún ní kálukú láti wọjà ra ta àdìsí kan tó wá tó sọ الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا كتاب في وجع حديث يوم فتاني له يمكن وقع ألف ألف حسنة كالفون وسيقى ألف ألف سيئة وقع yẹn ni pé wọ́n kọ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún dáadáa fún ọ wọ́n sì pa ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àìdá wọ́n parẹ́ fún ọ a sì mọ̀ pé ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ó túmọ̀ sí kíni one million sọ ẹgbà wá yẹn kò fẹsẹ̀ rìn lẹ̀. tọ́ àwọn èèyàn wà ní apá ọ̀tún àti apá òsì ètò kan burú ni pé má lọ sọ́jà tó o bá ní kókó nǹkan tó fẹ́ gbé ọ lọ inú kọ́ lọ́ta àbí kọ́ lọ́ọ́ rà àbí kò sìyàn tó fẹ́ lọ rà lọ àbí kò sìyàn tó fẹ́ lọ tà lọ àbí kò sì jẹ́ pé iṣẹ́ rẹ ọjà máa wíwọ ọjà bí ẹni tó fẹ́ máa bá wọn gbàrú ohun tí wọ́n bá rà láti ibi tí wọ́n ti rà lọ síbi tí wọ́n ń gbé e lọ àbẹ́ni tó wọjà tó ṣe pé wọ́n máa bá wọn mójútó ohun tí wọ́n ń tà àti ohun tí wọ́n ń rà gbogbo eléyìí kò sí ní tó burú mbẹ àmọ́ kéèyàn wá wọjà kọjá pé òní kókó nǹkan kan tó gbé ọwọjà bí wípé ọkàn fẹ́ lọ dẹnu lẹ̀ bí ìgò tàdá kọ́ ọ máa wo ní ti ń lọ kọ́ ọ máa wo ní ti ń bọ̀ kò sí tàbí ṣùgbọ́n tíyẹn bá fi lè pẹ́ ní dúró oru eléyìí àbúrò ọba yẹn bẹ́ẹ̀. kò lè rọrùn kò lè rọrùn kẹ́nìkan kọ́ máa wo bí wọ́n ṣe ń kawó tí wọ́n ṣe ń rajà kọ́ máa wo bí wọ́n ṣe ń ka eléyìí tí wọ́n fi ta ọjà kó sì máa wo páwọn èèyàn gbé ọjà yẹn jáde wọ́n ń kọjá wọlé láì jẹ́ pé títà àbí rírà ńlọgbọ̀n náà wọjà kójú rẹ̀ kọ́ má mú nǹkankan nínú bọ́yọ́jà àbówó tí wọ́n fi ń tajà kò sí tàbí ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ọ bẹ̀rẹ̀ sí ní pé lọ sídìí àbí kọ́ lọ jáwó gbà mí lè lọ ni òbí ṣe ń sowó yọbọyọbọ eléyìí ọmọ pé yà ń jẹ nìkan fa ọmọ kó ti tójọ mẹ́rin tèmi ti jẹun káyìn ẹ̀rẹ́ lẹ́yìn náà ọ̀rọ̀ ajá tó ń gbé kalẹ̀ àfi lọ́ọ́ jí gbé ni ṣàṣetán yẹ jèrè mí níbi ni àdàmà mẹ́jẹrẹ dàm bẹ́ẹ̀ náà nàbì Muhammad sallallahu alayhi wa sallam sọ ó ní àṣetán ni máa ń sáré lára èèyàn gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ti ṣe máa ń sáré nínú gbogbo sàn torí ẹ̀ ò ní kókó nǹkan tó gbé ọ lọ sọ́jà kí ló wá lọ síbẹ̀ kí sì pọ̀ fẹ́ bá wọn kẹ́rù kí sì pọ̀ fẹ́ bá wọn jẹ́rù kí sì pọ̀ fẹ́ bá wọn ná nǹkan tí wọn ò máa ná kì í ti fẹ́ bá wọn máa tajà nígbà táwọn ò rójú láti jókòó ti gbá wọn kí lọ́ọ́ wá lọ sọ́jà. So ẹ máa pé kìí ṣe kókó nǹkan kan ló gbé mi wá bẹ̀ ó súnmá kó tìrántí èèyàn ṣe má yàn pàápàá jùlọ àwọn ọjà tó kan wà tó pé tí o bá wọ subhanallah wọn náà máa pé ọjà tó ọjà lélẹ́yìí bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè kọ̀ọ̀kan ó wà ní nàìjíríà wá ń bí pàápàá jùlọ nírú èkó a ó sì allahu akbar báwọn èèyàn tó wà nù rẹ ti ti pọ̀ tó yálà ẹni tí ń tà ni tàbí ẹni tí ń rà láwọn ẹni tó ti pé láti gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin nàìjíríà òun náà ni wọ́n ti ń lọ sọ́jà yẹn àti orígun mẹ́rẹ̀ẹ̀rin west africa ni wọ́n ti wá sí ọjà yẹn bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn tó ṣe wípé transaction tiwọn ó ní í ṣe pẹ̀lú ọjà yẹn ẹni tí ń wọlé ẹni tí ń jáde àwọn ọjà pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ gidigidi lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà làwọn ọjà kan tí èèyàn bá lọ sí Kánò ẹ rí i pé àwọn ọjà náà àwọn èèyàn máa kún bẹ̀ ní pétémù tó ṣe é pé ẹni tí ń rajà àti ẹni tí ń tajà wọn á máa kún bẹ̀ ní. ní àti Kánò àbí àwọn àlùmí ní Nàìjíríà wà ti àwọn West Africa àwọn náà máa ń lọ sí Kánò láti lọ rajà ń bẹ̀. wọ́n pọ̀ láwọn àlùkò ọ̀kan ní nàìjíríà wa ń bì náà bí kéèyàn lọ sí abá a rí i pé ọjà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kìí ṣe wàásà nípa nǹkan tí wọ́n ń ta ń bẹ̀ lọ́lọ́kan ọjọ́ kan pàápàá jùlọ ohun tó bá ní í ṣe pẹ̀lú aṣọ ẹ rí àwọn èèyàn tún máa lọ láti òdìdí èkó láti lọ kó aṣọ ní abá nítorí pé ó dínwó ń bẹ̀ dáadáa bẹ́ẹ̀ náà làwọn àlùmí ní nàìjíríà wà yìí báyìí eléyìí tó ṣe pé Allahu azza wa jal ó fi àlùbáríkà sáwọn ọjà yẹn àwọn ọjà kan náà wà èrò Cairo tí ọba wọbẹ báwọn èèyàn ṣe máa ṣe wíti wíti wíti wíti èèyàn kò kọ́ rò pé àbí wọ́n ń bu àwọn èèyàn ní nǹkan ni ṣé kìí ṣe pé owó wọn fi ń rà ni bẹ́ẹ̀ ni láwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan láyé àwọn ọjà kan wà tó yẹ kí wọ́n kàn mọ́ọ̀lù ọjà ńlá tó wà lójú kan náà wọn á kọ ní àgbékà lórí àgbékà lórí àgbékà lórí àgbékà àgbékà yìí oríṣi ọjà báyìí lórí ń bẹ àgbékà yìí oríṣi ọjà míì lórí ń bẹ àgbékà yìí oríṣi ọjà míì lórí ń bẹ gbogbo ń tọ́ bá fọwọ́ kàn iye báyìí yẹn ní gbowó wọn yàtọ̀ síra wọn láti máa kó kọ́pọ̀ bọ́bá ti ṣe pọ̀ sí ẹ̀ẹ́dẹ̀bì ìṣirò wàá yí àpò ẹ̀ wò ọjà kò sí nǹkan tó burú nu kí wọ́n máa Kama máa nájà lẹ́ni tí ń tajà ká máa nájà lẹ́ni tó rajà nínú nǹkan tí islam ṣe lẹ́tọ̀ọ́ ni ayé ọgbẹ́ni bọ́dì láti sọ pé ìwọ ni ìwọ bá wò kí ló sọ dé ìwọ. tó ṣe rí kọjá ni tó ní nǹkan tí ń rà tí ń tà ó ń bẹ́ẹ̀ nù nǹkan tó ṣe pé àlùbáríkà máa wọbẹ̀ dáadáa rírà títà àlùbáríkà máa wọbẹ̀ dáadáa nítorí pé alìsílám kò fi òdiwọ̀n gbèdéke kan sí iye èrè tó lè jẹ tó bá rajà ọ̀rajà lẹ́gbẹ̀rún mẹ́ta oríta lẹ́gbẹ̀rún mẹ́wàá Allahu azọjẹ́l ọbọ̀ fàlùbáríkà sí rírà àti títà rẹ̀ ìwọ tó oríta lẹ́gbẹ̀rún mẹ́wàá lónìí tó ti jèrè ẹgbẹ̀rún méje mo gbàgbé pọ́jọ́ kan ń bọ̀ tó ṣe pé bó ṣe rà lẹ́gbẹ̀rún mẹ́ta nu lẹ́gbẹ̀ẹ́ tipátipá ló fi rẹ́ni rà lẹ́gbẹ̀rún méjì ẹni tó bá mọjà tà àwọn ni wọn kì í ti torí ìǹjèrè kí wọn má tà torí bó ti ṣe wá lónìí nù omi tó ń bọ̀ lọ́jọ́ mi. àbẹ́ni tó bá yẹ kó wọ́wọ́ mọ́jà ẹ rí i pé ọjà ẹyọ kan tó bá rà ó lè má rí ta títí tá nàbẹ̀ Ìsá alayhi salam tí ó fi padà dé torí ẹ̀ ó ń bẹ nínú ẹ̀kọ́ rírà àti títà ká má máa wọ́wọ́ mọ́jà tẹ́bá ti jèrè díẹ̀ ń bẹ̀ káta fẹ́ni tó fẹ́ rà rahimallahu mur'an samhan ìdàbẹ̀tàà samhan ìdàbàà anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní allah kọkẹ tani ẹni tó ṣe pé pẹ̀lẹ́ ló máa ń ṣe tí ó bá tajà pẹ̀lẹ́ nígbà tí ó bá rajà àwọn olùmọ̀túmọ̀ rẹ̀ ṣe pé ìgbà tó bá fẹ́ ra nǹkan lọ́dún èèyàn ó ti ná ó ti wá rí i pé bí wọ́n ti ṣe gbà fáwọn ọ̀tá fún yìí ó pé òun àwọn pè lẹ́gbẹ̀rún mẹ́wàá wọ́n ná lẹ́gbẹ̀rún mẹ́ta wọ́n ní ọgbà ẹ fi kún tẹ́ bá mọ̀ pé fẹ́ rà wọ́n ní ẹgbẹ̀rún mẹ́ta àbọ̀ wọ́n ní ẹ mówó wá sọ ma pé ó dájú pé àwọn ti jèrè kan lára rẹ ni wọ́n fi ní kó mú wá ṣùgbọ́n rọjú torí pé tí wọ́n dẹ́gbẹ̀rún mẹ́wàá lé tó padà ríra lẹ́gbẹ̀rún mẹ́ta àbọ̀ ọ̀rọ̀jú àbí ọ̀rọ̀jú ọ̀rọ̀jú mọ́ wàá ṣe àròró ńgbà wọn ni kò mẹ́gbẹ̀rún mẹ́ta àbọ̀ wá lórí tí wọ́n dẹ́gbẹ̀rún mẹ́wàá lé ń bẹ̀rẹ̀ kọ́ a sọ pé sí ọ̀gbẹ̀gbẹ̀rún kan àbọ̀ ni ìwàkiwà lélẹ́yìn o kọjá ni tí máa ṣe pẹ̀lẹ́ nígbà tó ọba rà pẹ̀lẹ́ nígbà tó ọba tà wọn náà fẹ́ tajà ọjà yín ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ni wọ́n rà wọ́n á rẹ́ nìkan tọ́fẹ́ rà lọ́dọ̀ rẹ̀ lápò mẹ́rin àpò mẹ́rin ó ti jèrè ọgọ́rùn-ún mẹ́ta náírà ó ti jèrè ọgọ́rùn-ún mẹ́ta náírà tí ó kọ́gọ́rùn-ún mẹ́ta náírà ò tó yàn ó kó tó yàn àbí kó tó ah, bẹ́ẹ̀ bá ti lè ra lẹ́gbẹ̀rún kan bẹ́ẹ̀ bá ti mẹ́fà èmi ò ní í bẹ́ẹ̀ bá ti mẹ́fà èmi ò ní í ẹni tó bá kọjá ni tí ń ṣe pẹ̀lẹ́ nínú títà so ẹ lọ sí hall yẹn. àbójú náà rọ̀ mọ́ fọ́rọ̀ mọ́ alákọ̀ọ́ ta kí ni. Thank you. الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد جابر بن عبد الله رضي الله عنهما قال النبي صلى الله عليه وآله وسلم وقد جاء nígbà tí àwọn èèyàn tí wọ́n ń bẹ ní agbọn méjèèjì ọjà fàmọ́rọ̀bì jẹ́dìé nù ó wá kọjá gbára ẹran ewu ọmọ ewúrẹ́ kékeré kan ó kọjá gba ara ọmọ ewúrẹ́ kékeré kan asakin àbí asaka elékeré mayetin tó sì ti kú ọjẹ ọmọ ewúrẹ́ kékeré eléti kékeré tó èyí tó ti kú. فتناوله فأخذه بأذنه النبي صلى الله عليه وسلم بقبي أبي بيتيره أبقي سكي بيتيره ثم قال النبي يعني أيكم يحب أن يكون هذا له بدرهم تاني نينوي إن يوفر لترى ọmọ ewúrẹ́ rondo betí kéékèèké tó ti kú yìí ní dirham kan ọ̀kọ́lù àwọn èèyàn bá dáhùn pé má lọ ṣẹbọ ẹnáwó lẹ́nà ìbíṣẹ́ kò wù wá gan pípẹ́ ẹ̀bùn wa àfẹ́ gan lọ́fẹ̀ẹ́ nítorí pé kìí ṣẹran tó tóbi ọmọ ewúrẹ́ nìyẹn ó tún á jẹ́ ẹ̀sàkò abetirondo kínkínní mẹ́yẹ́tì ó tún ti kú àfẹ́ lọ́fẹ̀ẹ́ gan. وما نصنع به كتب النبي محمد صلى الله عليه وسلم كني كافي سي تا ليه تمسك في عوين يعني eléyìí tí Allah tó ṣe fún wa ní pé wọ́n kì í fẹ́ nǹkan tí ọba jọjú wọ́n kì í fẹ́ nǹkan tó ṣe pé kọ̀ọ̀bá níyì ẹni tó tóbi tó jọjú lọ́mọ èèyàn máa fẹ́ kò sẹ́ni tí máa fẹ́ nǹkan tí ò tó nǹkan iná ló fa tẹ́tí gbọ́ táwọn Yorùbá náà tí wọ́n máa pa lówó pé táwọn ọba jọ pọ̀ lọ káwọn kúkú jẹ èyí tó bá lẹ́yìn. eléyìí tí wọ́n pè ní jẹ́dúyù ọmọ ewúrẹ́ oúnjẹ akọ ọmọ ewúrẹ́ tó ń jẹ abo wọ́n máa ń pè ní ìnáàkọ̀ ọmọ ewúrẹ́ tó jábo wọ́n máa ń pè ní ìnáàkọ̀ eléyìí yẹn ló wá nínú ọ̀rọ̀ Abubakar radiyallahu ìgbà tó ń àwọn èèyàn tó kọ̀ láti yọ zakati lẹ́yìn ikú anabi wa muhammed sallallahu alayhi wa sallam ti ń jà wọn lógun ti ń kéde pé wọn jà wọn lógun ọmọ tí wọn ń pariwo mẹ́rin lè jáde ọmọ tí wọn bá mú pé ń pariwo yàtọ̀ sí pé yọ jáde yóò tún jẹ gbà ẹ kíyèsí láti sìn lọ. fa ọyàn lé gbogbo àwọn ọmọbìnrin yẹn jáde yálà. wá ilé àtúwálé gbogbo wọn jáde. gbàtí Abubakar radiyallahu anhu tó ń pè fún káwọn èèyàn pẹ̀lú òun káwọn ó ti jọjà mani zakati lógun àwọn ẹni kọ̀ láti yọ zakati. tí apá kan nínú àwọn sọ̀hábà táwọn ń wò pé báwo náà ṣe jà wọ́n lógun wọ́n gbàgbọ́ pé la ilaha illallah muhammadun rasulullah wọ́n sì ń ṣe sọ̀lẹ́ ọwọ́ pé wọ́n wá yọ zakati lọ fẹ́ jà wọ́n lógun nínú ọ̀rọ̀ tí abubakar sọ tí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣe iyèméjì fi gbà pé yẹ gbogbo agbọ́dọ̀ kópa nínú jíjà wọn lógun ó ní wàlláhi law mana'uni 'inaqan kanu yu'tunaha lin-nabiyyi sallallahu alayhi wa alihi wa sallam laqataltuhum 'alayha mo fi ọlọ́hùn búra pé tí wọ́n bá kọ̀ láti fún mi lọ́mọ ewúrẹ́ abo tọ́jú wọn máa ń fún ànábì nírú rẹ̀ tí wọ́n bá yọ zakati wọn tẹ́lẹ̀ màá ti torí rẹ̀ jà wọn lógun. eléyìí tó túmọ̀ sí wípé àwọn sọ̀hábà yẹn wọ́n kì í ṣẹni tó máa ń fẹ̀sìn wọn ṣeré wọ́n kì í sì ṣẹni tó ṣe é gbé wọ́n máa wá pé káwọn èèyàn yọ́nú sáwọn kódà kó ṣe pé nǹkan tí wọ́n ṣe táwọn èèyàn fi yọ́nú sí wọn yóò mú káwọn orí bínú Allah àwọn sọ̀hábà ò rí bẹ́ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìgbà tí ẹ̀sìn bàjẹ́ táwọn èèyàn kẹ̀sìn kún kankan mọ́ iná ló di pé gbogbo nǹkan tó máa fẹ́ káwọn èèyàn ṣe ló kọ pé kí wọ́n lè bá yọ́nú sí wọn iná ni wọ́n máa ṣe kódà kó ṣe pé ṣíṣe irú nǹkan yẹn yóò jẹ́ kí wọ́n ṣe alábàápàdé ìbínú Allah islam islam tá a láǹṣe kìí ṣe nǹkan tó kàn máa ń fẹnu lásán ṣe ọ gbọdọ jẹ́ nǹkan tó ṣe é pé ìmánì rẹ̀ ń bẹ ọkàn rẹ̀ ìwà òdodo ni anabi sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ ọ̀nà kan nínú àwọn ọ̀nà tánàbì fi máa kọ́yàn lẹ́kọ̀ọ́ ó ní ọmọ ewúrẹ́ tó jẹ́ abẹ́tí kéékèèké yìí tó sì ti jẹ́ òkú yìí tani nínú yín lọ́fẹ́ pé ká tà fún ní kan àwọn wa dáhùn. wípé àfẹ́ gan lọ́fẹ̀ẹ́ ọ̀nà àti kọ́yàn lẹ́kọ̀ọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú pé kátàrà tí wọ́n fi ń bá wa sọ̀rọ̀ sí làákàyè ó máa ń mú kí ẹni tó bá ń kọ́ lẹ́kọ̀ọ́ kí oríire ó pé sí tí wọ́n bá ń bá a sọ kí àgbọ́yé tó sì péye kọ́ wà fún nípa tí wọ́n bá a sọ yàtọ̀ sí káka máa sọ̀rọ̀ láì jẹ́ pé ní tá ń sọ̀rọ̀ ọba ní tá a lè fojú rí ni láì jẹ́ pé nǹkan tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ ohun tá a dá màní ta lẹni tí ń fẹ́ nínú yín wípé ká yọ̀ǹda ọmọ ewúrẹ́ yìí fún un ní kọ́bọ̀ ẹyọ kan ṣùgbọ́n ọmọ ewúrẹ́ kékeré tó jẹ́ abetí kéékèèké tó sì ti jókòó ni gbogbo wọn láti ẹ̀fẹ́ lọ́fẹ̀ẹ́ eléyìí ń tọ́ka sí pé gbogbo ògbà níbikíbi láyé nǹkan tó bá jọjú lọ́mọ èèyàn máa fẹ́ ntọ́ bá jẹ́ nǹkan tó tóbi bara bá bàrà ní máa wọ ọmọ èèyàn tẹ bá rí tí èèyàn fara mọ́ nǹkan róńdó bíntín kékeré kọ̀ lọ́gbọ́n tó lè dání o iléyà la ti kọjá ẹnìkan ra àgbò àgbò yìí ọgàngàrà àfi bíi ràkúnmí ẹnìkan ra àgbò ó tóbi àfi bíi màálù ẹnìkan wá ra àgbò rondo àfi bí ewúrẹ́ ṣe mọ̀ pé ntó wu ẹni tó ra àgbò rondo yẹn òun náà ni kóun náà rówó ra ètò tóbi ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì torí kí agbára òun ò lè ká mi ju eléyìí lọ ìlójú ọgbà ká mu torí ṣe bó ti ma kì í tẹ́ ìmánì ńlá ni ó fi wá gbé tójú òfin ní torí pé àdámá tí wọ́n dá ọmọ èèyàn lé lórí oníkékèé fẹ́ nǹkan tí kò bá jọjú kèé fẹ́ nǹkan tí kò bá ní í ṣe wò nísìnyí kápẹ́ báyìí ti ṣe dà lónìí táwọn èèyàn ń gun mọ́tò fanfàfanfà àwọn mọ́tò hẹ̀rìmà nìyẹn wọ́n ń gun irú bítúsì sọ̀kínsọ̀ tó jẹ́ pé irú àwọn mọ́tò yẹn tí wọ́n bá fi lè gbé èèyàn síwájú gbé sẹ́yìn ẹni tó wà lẹ́yìn kò ní lè sọ̀kalẹ̀ àfi kí ẹni tó wà wájú ọkọ̀ sọ̀ òní Yorùbá ń pè ní sọ̀kínsọ̀ sọ̀kínsọ̀ yẹn ni wọ́n náà á gbé sí ó tún wá jẹ́ old model kọ́lọ̀ rẹ̀ tún ti sá àsìkò tí ẹfẹ́ ipe kó ṣiṣẹ́ kìí ṣiṣẹ́ àfikún òtì wọ́n wá tì wọ́ títì ńlá onílẹ̀ wá tò lẹ́yìn àwọn mọ́tò ńláńlá sẹ́mi fẹ́ni tí wọ́n wá mọ́tò yẹn kí ló dé yọ mọ wà bẹ́ẹ̀ kóṣù wọ̀ irú nítorí wọn fẹ́ ká ṣe nù sọ̀lẹ́ ló wọ́n máa ṣe ń bi wà mọ́tò sẹ́mi fẹ́ wà wọ kòtò àtòrí pé nù sọ̀lẹ́ àwọn ni ká máa wo ibi tá a forí wa kàn kámá bàjẹ́ ni tí wọ́n máa jẹ́ pé gbogbo ní tó ju wá bá rí lọ́kàn wọ́n tẹ̀lé wọ́n máa wá mọ́tò yẹn fi kòṣó pàápàá ti lọ kó tó wá jẹ́ ọ̀gá ńlá tí ń rí owó ńlá àmọ́ tí ọ̀ máa ná láti tọ́jú ara rẹ̀ ojú ó ti àbí òní tì yóò tì sọ anabi sallallahu alaihi wasallam wọ́n fẹ́ẹ́ fi àpèjúwe báwọn ilé ayé ti ṣe jẹ́ wọ́n fẹ́ẹ́ fi lélẹ̀ fún wa nítorí pé ilé ayé darí yẹn ó máa ń tẹ̀yàn jẹ ó máa mú yẹn ṣiṣẹ́ púpọ̀ gbogbo ní téèyàn ọba ma bó ti ṣe ma èèyàn gbé tayọ àyè rẹ̀ ní téèyàn ọba sì ma bó ti ṣe tó èèyàn ní fún níwọ̀ rẹ̀ ilé ayé àmà bó ṣe ma ló fi jẹ́ bàbàrà lójú tiwa alìjẹ́nà àmà bó ti ṣe tó ni ó jẹ́ ká fún ní ìwọ̀ rẹ̀ àwọn nǹkan méjì yìí máa da àwọn èèyàn láàmú àfi ká wà nǹkan tá a ṣe sí ilé ayé àmọ́ bó ti má àgbéláyà àlìjánnà àmọ́ bó ti ṣe tó kò jẹ́ ká máa ṣiṣẹ́ àti wọ̀ bàbá ńlá fìtínà ti ń bẹ wájú wa nù ẹ wá wòye wàhálà tí ọ̀gá wa anabi muhammed sallallahu alayhi wa sallam tó ṣe lórí àwọn àpèjúwe ọlọ́kan ọ̀jọ̀kan ọlọ́kan ọ̀jọ̀kan ọlọ́kan ọ̀jọ̀kan tó fi lélẹ̀ fún wa lórí bílé ayé ti ṣe máa bíntín ká má bàa jẹ́ ó jẹ wá lérí ọjà. nínú àdéhùn kan ohun tó bá tó gbogbo ilé ayé ìbò ti ṣètò ọba wúwo tó ọ̀kan nínú ìyẹ́ méjèèjì tẹ́ ẹ̀ pan níní Allahu azza wa jal kì bá ti fún kèfèrí lómi kọ́pù kan mú bẹ́ẹ̀. sẹ́wọ̀n pé wọ́n fi ń sọ fún wa pé ilé ayé kò kan ẹni tó rí kò kan ok mi tí wàá rí nkọ kò yẹ kí n jẹ ẹni tó rí yọ ẹni tí ò rí kò yẹ kó jẹ torí sọnù mọ́ lọ́wọ́ kìí ṣe nǹkan tó pè eléyìí bọ́ mẹ́yàn lọ́wọ́ tó pè fún ká banújẹ́ tó pè fún ká torí kodò òun náà ní alìjẹnà tí alìjẹnà ọba ti bọ́ ọmọ lọ́wọ́ kí lọ́wọ́ fẹ́ máa bọ kànjẹ́ sí nísìnyí ẹnikẹ́ni mo fẹ́ bùn ọ lẹ́bùn kan ọwọ́ adọ́dọ̀ rẹ̀ nígbà tó dọ́dọ̀ rẹ̀ ọjẹ́ ẹ̀bùn tó fẹ́ bùn ọ ọjọ́ mi wúrẹ́ tí wúrẹ́ rẹ̀ bí lánàá ìyá ewúrẹ́ ń òjòrò ń dò lọ bó lọmọ ò rí ọmọ rẹ̀ ó rí bíntín ìyá rondo ọmọ bíntín wọ́n wá gbé ọmọ ewúrẹ́ fún ọ ojú ká pàtẹ́lẹwọ́ méjèèjì pọ̀ wọ́n wá gbé láti. wọ́n á máa kó nǹkan ìdọ̀tí pamọ́ sí lọ́dọ̀ tòbílẹ̀ ayé ti ṣe rí kò bá ń lọ. anabi sallallahu alaihi wasallam ó ní wọ́n ní àti ẹ̀fẹ́ kọ́dà kó ṣe pọ́fẹ́ lẹ́bùn wa thumma qala atuhibbuna annahu lakum bẹ́ẹ̀ wá fẹ́ ká pa fún yín qalu wallahi law kana hayyan lakana ayba wọ́n ní àfi Allahu búra pé tó bá yẹ pé alààyè bá lè wúrẹ́ yìí kíkéré tètè rẹ̀ kéré ń kò bá jẹ́ àléébù lára rẹ̀ wọ́n kà á kún kíkékí kó ní etí tó gùn nínú àpọ̀nlé ni kí ewúrẹ́ ó jẹ́ abẹ́tí gígùn nínú àpọ̀nlé ni amẹ́tẹ́tì rẹ̀ bá rí rondó torí bẹ́ńtín wọ́n kà fún àléébù lẹ́kàn àyíban ẹnìnàhó ẹsẹ̀ kọ̀bá jẹ́ àléébù yìí pé abẹ́tí bẹ́ńtín fakayfa wa huwa mayyit tọ́ba ń bẹ láàyè àléébù ń bẹ lára rẹ̀ báwo wá ni ó tún ti jókòó faqala fawallahi. للدنيا أهون على الله من هذا عليكم النبي صلى الله عليه وسلم في الله برا ilé ayé gbogbo ilé ayé kò jámà kankan lọ́dọ̀ Allah ju gbélé yìí ò ṣe jámà kankan lọ́dọ̀ tìyìn lọ. ó túmọ̀ sí pé ẹ jẹ́ ká wálé ayé máyà níwọ̀nba ẹyẹ já sọlé ayé dà wá lọ àwọn ẹni tó wà ń bẹ wọn padà kó ń bẹ ẹni tó dé bí ti ṣe ń dé sọ́wọ́ àwọn ẹni tó ní lẹ́rú lílọ rẹ̀ ó ti máa bà wọ́n ẹni tó rí nǹkan lé ayé bó ti ṣe ń tẹ̀ lọ́wọ́ lẹ́rú pípòórá rẹ̀ ó ti máa bà ẹni tó rí lé mú níjọ́ tó lé tọ́ba lẹ́rú kó lè bọ́mù lọ́wọ́ ní ó sì máa bà á kí ló dé tó fi jẹ́ pé yóò kó àwọn ẹ̀ṣọ́ tira kó máa sọ lọ́tún kó máa sọ lọ́sì àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n máa mọ̀ nípa gbogbo ìgbésẹ̀ eléyìí táwọn ọ̀tá tí wọ́n ń gbèrò láti dojú ìjọba dé tí wọ́n bá ń gbé yọ fẹ́ láti mà ṣáájú kó tó di pé wọ́n mú ṣẹ kí ló dé tó fi jẹ́ pé gbogbo ẹni tí ń ṣèjọba inú bẹ̀rù gbojo ni wọ́n máa wà torí pé ẹ̀rù ń bá wọn kọ́ má bàa bọ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n ń ṣàlàyé ike orílẹ̀-èdè yìí nígbà kan ìgbà tí ọ̀kan nínú àwọn ọ̀gágun sọ́jà ṣe ń ṣe àkóso orílẹ̀-èdè yìí wọ́n ló jókòó nínú ààfin rẹ̀ lẹ́kọ̀ọ́ ní dodambara gba àwọn àlejò láàrin àwọn àsìkò tó kan ìyàwó rẹ̀ níbi tó ń wá wà nínú yàrá rẹ̀ lẹ́yìn ìgbà táwọn àlejò lọ ìyàwó wa ń wo ojú wíńdò ránṣẹ́ lọ́ba rí tí àwọn sọ́jà pọ̀ tí wọ́n di ha mára wọ́n yàtọ̀ sáwọn sọ́jà tí máa sọ wọn nídòdàmbàrà báyìí ni arábìnrin yìí lọ bọ́kọ rẹ̀ ó wá sọ fọ́kọ wípé ọdájú wípé iná ti ń jó nínú báràkì wa ẹ̀ránṣẹ́ pé àwọn panápaná ọ̀rọ̀ yí ọkọ pé omi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu kíákíá ó pe àwọn sọ́jà àwọn agbanbi tó ń sitún ṣe tiẹ̀ tí wọn ò darapọ̀ mọ́ àwọn ọlọ́tẹ̀ gbogbo bẹ́ẹ̀ ti ṣe ṣe dodambara is under attack àwọn ẹni tó fẹ́ gbàjọba mọ́ àwọn lọ́wọ́ ti dé lásìkò tí arákùnrin yìí ti ń ṣèjọba ẹ̀rù jẹjẹ ni léyìí tó ṣe pé gbogbo àwọn tó ń gbìyànjú láti gba ìjọba rẹ̀ kò sáwọn kan tí ò fọwọ́ rọ ọ̀rọ̀ wọn sẹ́yìn kí lẹ́rù ń bà á sí wọ́n kẹ́rù ọ̀pọ̀ wọ́n gẹ́ bí olórí kí ló dé táwọn olówó táwọn náà máa ń kó àwọn ẹ̀ṣọ́ sẹ́nu àná wọn kí ló dé tá a bá tilẹ̀kùn lé wa á tún tilẹ̀kùn míì tilẹ̀kùn á tún tilẹ̀kùn míì tilẹ̀kùn ní àbájáde àbáwọlé ẹyọ kan nígbà míì a lè rí lẹ́kùn mẹ́ta kí là ń bẹ̀rù ṣé bá ń bẹ̀rù kí ìtọ́ wà lọ́wọ́ wa ni níta ti rí kọ́ mọ́ gbà mọ́ wa lọ́wọ́ ilé ayé yẹn kò sẹ́ni tó ní tí ò ní padà tán ma lọ́wọ́ kò sẹ́ni tó bọ́ sí lọ́wọ́ tí ò ní padà fọwọ́ rẹ̀ sílẹ̀ dípò lọ́ba ní bọ́lá lọ́ba ní bówó lọ́ba ní ó rí kó o ní tẹ́lẹ̀ ọ padà padà sípò pò ní màní ìgbà táwọn olùmọ̀ wa sọ ọ̀rọ̀ báyìí ẹnìkan nínú àwọn tá à ń jọ kẹ́kọ̀ọ́ wa béèrè wọ́n ní sí bẹ́ẹ̀ ni màtáwà ń wáyé nítorí pé mo lówó ẹni tó ní lè padà dá láyìn mo lọ́lá ọlọ́lá lè padà di kọ̀lọ́lá mọ́ nítorí pé wọ́n lè rọ́ lóyè wọ́n lè lè kú òní di ọlá rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó nípò wọ́n lè gba ipò yẹn kúrò lọ́dọ̀ rẹ̀ àbí kíkò yẹn ó tiẹ̀ jẹ́ ipò tí wọ́n rò má àsìkò kan pàtó lásìkò yẹn bá ti tó ìwọ ò ní sí ń mà ẹlòmíì ni kò débẹ̀ torí pé àga arúgbó tó ń lò yẹn àga bábà ni. ọmọ kan wá ní ṣé bẹ́ẹ̀ ni màdáwà náà wà olùkọ́ wá ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni màtíwá náà ẹnikẹ́ni tó ní mà tí Allahu azza wa jalla ti gbá kúrò lọ́dọ̀ rẹ̀ títí ijọ́ òru títí ijọ́ tó fi kú. tọ́ba kọjá gbára sàárì ẹni tó ti kú tó ti di olùmọ̀lá nígbà ayé rẹ̀ kó láti sọ. sàárì ta ni. Mhm. olùmọ̀ngbà kan kana rajulan ọjọ́ olùmọ̀ nígbà ayé rẹ̀ torí lẹ́yìn ìgbà tó ti kú ńkọ́ ìmọ̀ yẹn ti yà torí ẹ̀ náà sọ pé ara àǹfààní tá a fẹ́ mú nù dánilẹ́kọ̀ọ́ yìí ni pé ń tó níláyè o tó jẹ́ nǹkan pàtàkì o àtàyé ni kó o ti lò fún tí ó jẹ́ orí àlùkìyàmà lò láti ṣe ọmọlàkejì láǹfààní. La lò ó láti yọ ọmọlàkejì kúrò nínú ọ̀fìn lò ó láti mú kí orí ọ̀tàn ká torí lẹ́yìn ìgbà tó o ti kú kò sẹ́ni tó o lè fi ṣàǹfààní fún ma. ẹgbẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó níta ni nínú wa ìlówó ẹni tí ó jogún rẹ̀ ìlówó jowó tiẹ̀ lọ. àwọn sàhábà dáhùn lóǹkan. pé ń tọ́ dájú ni pé owó kálukú wa ló wù ju owó ẹni tí ó jogún ẹ̀ lọ. ẹ sì ala pé ọ̀pọ̀lọpọ̀ wàhálà tiwa táwa ń ṣe láyé yìí ṣe lórí owó wa à ń ṣe lórí owó ẹni wa ni. tó bá mọ lórí àjẹ àmù àwọ̀sọ̀sọ̀rùn àti ibùgbé ọ̀pọ̀lọpọ̀ ló wà lónìí tó ṣe pé ó ní nǹkan tí ó máa lò ṣùgbọ́n ntó ń ṣiṣẹ́ kò dúró ó tún kó jọ kò gbótó torí àwọn ọmọ mi àwọn ọmọ mi àwọn ọmọ mi ìyẹn ni pé owó ẹni tí ó jogun wa là ń ṣe wàhálà fún ju tiwa lọ. anábì sallallahu alaihi wasallam sọ pé èyí tó jù nínú sàrà tó máa ṣe òun náà ni sàrà tẹ́ bá ṣe wà á ń sọ̀sọ̀ ṣàhíhùn ṣẹ̀hí sàrà tó ti ń gbà tó lálàáfíà tó sì jáàmù nítorí pé tó o bá kọ̀ láti ṣe sàrà ń gbà tó lálàáfíà bọ́yọ̀ ń da dúró dìgbà tí ọ̀sà rẹ̀ ni tó o bá kọ̀ láti ṣe sàrà nígbà tí ọjà hun kò lè ṣeé ṣe kó yí padà kọ́ ọ̀dẹni tí ó lawọ́ àfi tó o bá rí pọ́nrán dé torí pé gbogbo ẹni tó bá ti rámì pé kú ní bọ̀ yìí ẹ̀fún lágbájá ń yé wá ẹ̀kú yìí ló gbọ́dọ̀ ọdún ọ̀la tàbẹ̀dẹ̀ owó náà wá gbà jẹ́. ànábì ni má dúró dìgbà náà o torí tí wọ́n bá dúró dìgbà náà gbogbo ọ̀rọ̀ tó ń sọ kò sẹ́ni tó fi ṣiṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà owó ti di tàwọn ẹni tó ń wè. sọ eléyìí túmọ̀ sí pé ẹni méjì á wá ilé ayé yìí má yà kọjá ikpe ẹnìkan bẹlẹgbẹẹ rẹ ìwọ ní tayọ ntọ́ bùkátà àmọ́ yóò máa tì ọ́ lọ́wọ́ tì ọ́ lára láti mú nǹkan kan nínú tó níyàn láti fi sànú ẹ̀ ìwọ nímọ̀ kan tó pé ẹnìkan wà nítòsí rẹ̀ kọ̀ mọ́ ìwọ mọ̀ wá sáhùn títí ọmọ wàhálà tẹ̀mí sí sọ ọmọ iná tí mo fojú wì kó tó di pé mo ọmọ ìmọ̀ yìí ni èmi ò wá kọ lọ́pọ̀pọ̀ kò sì ń tọ́jọ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà ọlá tí mo wà nù rẹ̀ yìí wọ́n fẹ́ kí n fọlá mi ràn ọ́ lọ́wọ́ kí n kọ lẹ́tà fún ọ kó o mú débi tó ń ti ń wá nǹkan kan kí wọ́n sì torí ìwé yìí kí wọ́n fún ọ ní ntọ́fẹ́ tó ń márú irú fìtínà tá a fà kó tó di kókò ipò yìí já má mi lọ́wọ́ ọ̀rọ̀ pé yé wa ẹ rí i pé ńgbà a bá ti ka ilé ayé kún tá a wà má yá ìní òní ká lè lo gbogbo ń tá a níyẹn láti ràn yàn lọ́wọ́ á sọ di babara á sọ di bàbàrà níjọ́ jámọ́ kankan á sọ di babara torí ilé ayé kìí ṣe nǹkan tó tó tẹ́bà sí tí wọn bá wò wò tí wọn bá léèyàn kú wọn yìí sábà kà kún péyàn kú àfi tó bá jẹ́ ní ńlá ẹ mẹ́yìn èèyàn ló ti kú lẹ̀ yìí lónìí ta ló mọ̀ ta ní sọ̀rọ̀ pé wọ́n kú dánìkan tó jẹ́ abẹnugan láwùjọ ẹni tí gbogbo èèyàn dáàmà bá wá kú ẹni tí gbogbo èèyàn sọ ọmọ ní ti ṣẹlẹ̀ irú atẹ́gùn burúkú wo ni wọ́n ń fẹ́ ní ìsìn atẹ́gùn burúkú wo ni ń fẹ́ lánàá tòbí wá jẹ́ pé tìsìn ló pè pákéètì àsìkò kálukú bá ti tó yóò kú náà ok ńgbà tí àwọn lókọ lókè ń bá wa kú kápólówó ni ẹ béèrè ń bọ wọn kò rẹ lọ báyìí lọ́wọ́ kò lọ ó rí pé owó tí wọ́n ń kà kùn owó tó ti torí rẹ̀ tilẹ̀kùn márùn-ún tọ́mọ ò lè dọ́dọ̀ rẹ̀ tíyàwó ò lè dọ́dọ̀ rẹ̀ ní ìsìn àwọn máa ti ń jà sí i ọ̀pàyìndà tẹ́tà ìpàyìndà àwọn ọmọ ti ń jà sí mọ́tò kan àti ẹgbẹ́ wọn òbí bàbá ńlá kú ẹnìkan yín dá tí ó ti lẹ́kùn rẹ̀ wò ọmọ ti gbé jáde wọ́n ti kọ́ lùdà. so gbogbo bílẹ̀ ayé ti ṣe rí nù jàmá so tí wọn bá ń gbé bàbàrà tó ń tó ń tó ń hẹrí máa ń tì rẹ ó rí i pé kọjá máa ń kankan kó tó lọ bàbá jẹ́ pààrẹ lọ́ba ń ṣe gbogbo owó làwọn mọ́tò kọ́kọ́ lálàṣẹ lójú rẹ kó tó kú wọ́n lè pa àwọn fi ń tọ́jú rẹ̀ abọ́sibọ́sí tó bá wa kú tán torí rẹ̀ ilé ayé kìí ṣe nǹkan tá a fẹ́ wo wọ́n má jàmá eléyìí ó túmọ̀ sí kó ọmọ lọ́ọ́ bí sẹ́mà o kò túmọ̀ sí kí wọ́n ná ọjà tó rà ní five thousand kò ní kí wọ́n san five hundred o torí ilé ayé ọjà mọ̀ nǹkan kan o àwọn èèyàn máa wò pé irú òpònú yìí ọ̀dọ́ rẹ̀ lọ́yẹ̀ kí kálukú ti máa lọ rajà àbẹ́rẹ́ rí nǹkan mọ́ kò túmọ̀ sí pé ìgbà tán pilẹ̀ tó fẹ́ rà wọ́n pè fún ọ ní twenty thousand wọ́n pè fún ọ ní twenty thousand wọ́n á sọ pé ẹ̀ sí láyé twenty thousand two million lọ́yẹ̀ kẹta ilẹ̀ tí wọ́n jù báyìí lọ rárá o wọ́n Allah azza wa jalla ọkọ̀ pé kó ríra lẹ́dínwó ni èlò lọ́yẹ̀ kọ́ san èlò wọn ní ọ̀sán kò túmọ̀ sí kọ́ ọgọ̀ so eléyìí túmọ̀ sí pé ẹ̀ máa ṣe ilé ayé bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ẹ̀ wá ní kàkún kẹgbẹ tayọ ààyè rẹ lọ́nà tí èèyàn fi ṣiṣẹ́ ẹ mọ wá kìyàmà bí ìgbà tó ṣe pé òní olónìí iná làákù àní dọ̀là eléyìí ló túmọ̀ sí pé èèyàn múlẹ̀ ayé bíntín nínú ẹgbàá wa mi Abu Dharr radiyallahu anhu onímọ̀jẹ́ni ti ń lọ lọ́jọ́ kan pẹ̀lú anabi wa Muhammad. صلى الله عليه وآله وسلم في حرة بالمدينة ní ojú ọ̀nà kan tó kún fún òkúta dúdú òkúta gbòsẹ̀ à ń lọ lójú ọ̀nà kan harra tọ́mátò harra lédè lárúbáwá ilẹ̀ tó kún fún òkúta dúdú tọ́jú òkúta gbòsẹ̀ òkúta gbòsẹ̀ pọ̀ gidigidi ní alimadina ní ẹ̀ bá fẹ́ lójú àìmọye tirẹ́là ọmọ lójú ẹni nígbà bá lójú tiẹ̀ tán àwọn ẹlòmíràn tún á lójú tiwọn bóòlù ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n sọ nínú tàn Al-Imam Ibn Kathir rahimahullah wọ́n sọ nínú tírà rẹ̀ al-Bidayatu wan-Nihaya gẹ́gẹ́ bí gbogbo àwọn olùmọ̀ islam yòókù náà ti sọ wọ́n ní iná tí àpáta máa pọ̀ ó ní madina yìí bí tí wọ́n pọ iná yẹn ọ̀pọ̀ débi pé ti Madina rí ọrùn àwọn ràkúnmí ní iraq eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn àmì gbẹ̀ndẹ̀lù kìyàmá eléyìí tá nàbì ti sọ nípa tó Madina láti kánàbì ò wá bẹ̀ ó nírú àwọn eléyìí tó máa ń wáyé látara volcanic jíjáde volcanic ló máa ń bì ó ti ṣẹlẹ̀ ó tún á ṣẹlẹ̀ lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam òkúta yẹn pọ̀ ní Madina gidigidi kí lọ fẹ́ òkúta gbèsè sí ní Madina kò sí èsì àwọn èèyàn ti máa là tó àwọn Áfíríkà la mọ́sẹ̀ rẹ̀ àwa máa fi gbó ẹsẹ̀ wa à ń lọ lójú ọ̀nà kan tó kún fún òkúta dúdúdúdú òkúta àgbọ̀sẹ̀ ní Madina pẹ̀lú anabi wa sallallahu alayhi wa sallam ibi tá à ń ti lọ adébítí àti dojúkọ òkè Uhud anabi sọ pé ya Aba ìwà Abu Dhar labbayka ya Rasulallah mo ní mo jẹ́ pé rẹ̀ lẹ́yìn jíjẹ́ pè rẹ̀ ìwọ ránṣẹ́ allah faqal ma yasurruni anna indi mitla uhudin hadha zahaban kò lè dùn mọ́ mi o ká pé mo nírú òkè uhudu yìí lówó wúrà òkè uhud ọjọ́ òkè kan eléyìí tó ti pọ̀ ga níwọ̀n bá tiẹ̀ àmọ́ pọ̀ ní pípọ̀ gidi ọ̀gá kìí ṣe pọ̀ ga lọ títí rororo àmọ́ pọ̀ ní pípọ̀ gidi nítorí tí ọba fẹ́ wo òkè tí wọ́n ń pè ní Uhud nìyẹn wọ́n ní Uhud ní Uhud náà lélẹ̀ Uhud náà lélẹ̀ tí ọba wo bí tó ti bẹ̀rẹ̀ débi tí wọ́n lọ parí sí ọ̀pọ̀ gan kò lè dùn má mi kápẹ́ mo nírú òkè Uhud yìí kí gbogbo ẹ̀ wá jówó wúrà kọjá gold tamdi alayya thalathatu ayyamin kó wá ṣèjọ́ mẹ́ta lọ́dọ̀ mi adúró òkè Uhud kí n nírú rẹ̀ kí gbogbo ọjọ́ gold kó wá ṣèjọ́ mẹ́ta lọ́dọ̀ mi wa indi minhu dinar kí dinar kó sì ṣẹ́kù lọ́wọ́ mi nínú rẹ̀ subhanallah ẹ̀yin kọ́ <laughs> ẹ̀yin fẹ́ lówó kọ́ mọ́ mọ̀nyín lọ́wọ́ ni àbówó tí ó mọ̀nyín lọ́wọ́ lẹ́yìn wa. Hmm. ẹ̀rí yorùbá tó ń sọ pé àpamọ́wọ́ owó làwọn ń tọrọ kò wù mí kápẹ́ mo nírú òkè Uhud ní owó gold kó wá ṣèjọ́ mẹ́ta lọ́dọ̀ mi kí dìínà rẹ̀ yọ̀kan sẹ́kù lọ́wọ́ mi nínú ẹ̀. إلا شيء أرصده لدي àyàfowó tí mo lè ṣẹ́kù de gbèsè tí màá fi san gbèsè tí mo bá jẹ. إلا أن أقول به في عباد الله هكذا وهكذا وهكذا أي àfikọ́ jẹ́ pé gbogbooru Uhud yẹn tọ́jú owó gold ìmọ̀ nnáfàwọ̀ yẹn pé ìwọ gbà ìwọ náà gbà. ìwọ náà gbà ẹ̀yin náà gbà ṣé owó wá mi ńgbà tí lébùrà tó rú pọnpọ́n titi títí ọjọ́ fi bọ́ pọ̀ wọ́n á fún ní two thousand five hundred naira ó ti wá délé ó wá bá pé bí ń pa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn Ọ á ní ọ̀kan ẹ̀yẹ gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà báàmì ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àbúrò mi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ẹ̀yin àlùmájírì ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ó dé nù ó di two thousand tó n'ụ náà má bínú ẹgbọgọ́rùn mẹ́ta èló ló kù kí lẹ́yìn ọ̀sọ̀ fún ọ̀dájú ẹ̀ pé kó o pọnpọ́n látàárọ̀. kọ́ ọ̀pá lórí kọ́ wá bí ìmọ̀ni ẹ̀yìn ṣé ìṣèkó ti fẹ́ mú àìpé orí lọ. ní táwọn èèyàn máa sọ fún mi eléyìí náírà ni ò tẹ́ ṣe wúrà náírà ni ò tẹ́ ṣe fàdákà náírà tó jẹ́ pépà téèyàn bá fi lé ná bẹ́ẹ̀ á pè sórí rẹ̀ pé lórílẹ̀‐èdè wa dá wa yìí àwọn èèyàn wà tó ṣe pé wọn kì í fẹ́ gbọ́ pé ìyà ń jẹ mùsùlùmí kan àbẹ́bí bá ń pa wọ́n wọ́n lọ o jáde wọ́n máa pín fún wa nínú ilé wọn ni wọ́n sì máa bá àtakò pàdé pé a ẹgbẹ́ bí àjà wa ni gbogbo àwọn tẹ́ ń pin owó fún ibó làwọn ti jẹ́ a ọmọ ń bẹ́lẹ̀ ìyàwó ń bẹ́lẹ̀ ṣé ebi wa ń pẹ̀yìn ṣébi ń pa yín wọ́n dàbí ìbéèrè tóbi nìkan ń ṣe ni ó ní ẹ dápẹ́ bá a ṣe nà sí àfọ́pọ́ wa mọ̀lẹ́bí ni máa kówó fún ó lòun ọ̀fẹ́ kó pọn ẹbí ọjà ẹ bá ní ṣe nà sí àfún àwa ni ẹni tí máa ń náwó fún mọ̀lẹ́bí báwọn wọ́n dájú pé ó ti kọ́kọ́ síwájú tọ́jú àwọn ìyàwó kó tó di pé ń kówó fún mọ̀lẹ́bí ẹ̀yin ẹ má jà lábòsí o ṣé ń fẹ́ bí pààyàn kálukú dákẹ́ kèé dá sọ́ọ́sì lọ́rùn kálukú dákẹ́ ó kéèké sanwó ilé tó bá pé ilé ayà lẹ́wà àbí ilé ilé rẹ̀ gan lẹ́wà kálukú dákẹ́ ó kẹ́ ń fẹ́ kó kọ́mọ kó òyìn fẹ́yìn kọ́mọ tún mọ̀lẹ́bí rẹ̀ ṣe àwọn àti torí pa afẹ́yàwó ká gbàgbé mọ̀lẹ́bí bí. so nítorí pé ntóbìnrin ọmọ pè ọ lọ sídìí rẹ̀ <laughs> inna min azwajikum wa awladikum aduwwan lakum fahdharuhum adájọ́ ọ̀tá ń bẹ fún inú àwọn ìyàwó yín ọ̀tá ń bẹ fún yín nínú àwọn ọmọ yín ẹ ṣọ́ra fún wa yóò di ọlọ́nà kò ní di ọlọ́sìn Allah tó bá fẹ́ fowó rẹ ṣe rere yóò ní má ti ṣe rere àà ah, ah, sálìjẹ́nà wa ni gbogbo nǹkan ni àlìjẹ́nà gbogbo nǹkan nítorí pé ní tó bá kúkú òǹlẹ̀ ayé yìí tí ò bá rà àlìjẹ́nà kí wọ́n á ní àǹfààní pọ́ wálé ayé kò sáǹfààní kankan bẹ́ẹ̀ anabi sallallahu alayhi ó ní bí ṣe pinnu wọ́n gbà ẹ̀yin náà gbà òun náà gbà máa pín sọ́tún máa pín sósì máa pín sẹ́yìn lẹ́yìn náà lànàbì bá ń lọ àwọn bá ń lọ àwọn bá ń lọ lànàbì wa ni innal aktharina humul aqalluna yawmal qiyamah dájúdájú àwọn oní àkójọ ọ̀pọ̀ àwọn ẹlẹ́ni tí ń tí wọ́n Abe rí nǹkan bẹ́ẹ̀ àdéhùn yìí bá àwọn olówó wí ẹ̀yin tẹ́ rí kójọ tó pọ̀ wọ́n lẹ́yìn lẹ́ni tí ó kéré ní nǹkan ní lọ́jọ́ gbẹ̀ndàlùkè yà mọ́ nítorí pé kò lè pamọ́ sáwa náà tí èèyàn bá ti lówó nítorí wọ́n jù ni pé yóò mójútó ra rẹ̀ ọmọ àtìyàwó rẹ̀ àwọn kò ní bìlà pẹ̀lú nǹkan tí wọ́n ń sẹlòmí tí wọ́n bá sunkún wá ba yóò máa ṣe èyà èyà àsìkò tí ẹ wá sí èyà so kò sí fún pípọ́nrẹ́ nìkẹ́ni lọ́wọ́ tó bá yẹ láwọn ìyàwó àtọmọ àti mọ̀lẹ́bí rẹ̀ tó kéré o kò ní fowó rẹ̀ rẹ̀ nìkẹ́ni lọ́wọ́ ọ̀dà ọ̀nàdà tí orí ó fi wá pọ̀ ní ọ̀gbìn dàlùkì yá ẹ lè náwó kẹfì ràn lómi lọ́wọ́ ẹ lè náwó kẹfì gbé ẹ̀sìn islam kẹfì gbé sókè ẹ lè náwó kẹfì mú ìlọsíwájú bójú ọ̀nà Allah àyàfi tẹ́ ìbá gbọ́rọ̀ sí àwòyìn lẹ́nu ẹnikẹ́ni tí bá ti máa gbọ́rọ̀ sí àwọn lẹ́nu kò ní lè náwó wọ́n sáté ti wọlé ní ìsúkọ́ sọ pé nígbà tá a ṣe sọ̀látùl Maghrib tẹ́lẹ̀ kan lẹ́nìkan bá wá bá wọ́n bá sunkún pé ìyá ń jẹun ìyàwó ọmọ mo sá fún twenty thousand twenty what? <laughs> abẹ́ẹ̀ tí ẹ̀gbọ́n bàbá kúdí àwọn ẹ̀gbọ́n yín ọ̀pọ̀ sí yìí o <laughs> tó bá ti lè rí ọ̀hún ò ní lè náwó má lọ́la sọ̀rọ̀ ẹ mọ̀ pé bá a ti ṣe rọ̀ jura wa lọ bẹ́ẹ̀ la lè jura wa lọ mọ́kànlélẹ́kulè. lẹ́yìn náà àbúrò máa sọ fún ìyàwó rẹ̀ pé òṣèré rẹ̀ tó ní òkàn ńlá láti má fìyà o bá ti fìyà jẹ kò sí nǹkan tó burú àbúrò máa sọ fún àwọn ọmọ rẹ̀ láti má fìyà jẹ àwọn náà nítorí pé a gbọ́dọ̀ ní àṣepamọ́ sẹ́ni kankan gbọ́dọ̀ mọ nípa rẹ̀ ju Allahu lọ torí là ń fẹ́ kó san alẹ́ sàn kó fi wá sálẹ̀ tó bá jẹ́ tó gbogbo tí wọ́n á ti ṣe ẹ̀rín ṣé ládàá ọ̀sẹ̀ kù mà ó dàbí ẹni tó lọ sí mọ́kà ni wọ́n ń ya ara rẹ̀ ń fọ́tò lọ́wọ́ gbé sí Facebook lọ́wọ́ ni wọ́n lọ ìyàwó mẹ́ta mọ ní alájà alágbájá tàlájà dóòlà tàlájà tàmẹ̀dò wọ́n lọ jẹ́ káàrin wọn dán mọ́rán jẹ́ kí wọ́n rẹ́ pọ̀ ẹ̀dá kí la fẹ́ fi gbogbo eléyìí ìwọ ń bẹ̀bẹ̀ kí Allahu azza wa jalla kó ṣe dáadáa kan fún abúlé ọmọ kéde fara yìí káwọn ìyàwó náà torí ẹ gbogbo ń tá a bá ṣe tó jẹ́ pa gbé pamọ́ láàrin wa tẹ́lẹ̀ dá wa òun lèèyàn máa rí ládàá ń bẹ̀ gbogbo ń tá a bá ti ṣe kán lè bá gbósù bàràbàǹdò fún wa wọ́n lè bá máa pàtẹ́wọ́ fún wa èyí rí ládàá ń o àwọn ẹni tó ṣe ń torí wọn ọ̀dọ̀ wọn lọ padà sí tó bá rán yàn lọ́wọ́ ó bá ṣe dáadáa kódà tó bá jókòó láàrin yàn tó wá ah, ẹ ti máa fẹ́ ṣe kí ni ah, ẹsìn ànábà ẹbọ ni la wà báyìí nígbà tí dúpẹ́ lánàá ẹ dákun ẹja sí fáìlì mi nítorí pé ẹsìn àná tó bá tún di ní ọ̀la ẹsìn ìjẹta tó bá tún di ní ọ̀la mi ẹsìn ìjẹrin ẹsìn ọ̀sẹ̀ tó kọjá ẹsìn oṣù tó kọjá ẹsẹ̀ wọn ẹ̀sìn gbogbo ẹ̀yin yorùbá máa wí o tọ́mátì wá ti fi kọ́ ọ wọn náà ò ní gbà láti sóore kan má láyé tí wọn bá ti ní dúpẹ́ fún ọ bí ẹni tó gún yàn lẹ́gbẹ̀rún mẹ́wàá ìgbà tí ilẹ̀ wa mọ́ aago mẹ́jọ lù mẹ́jọ àbọ̀ ń lọ lù bàbá yẹn wá ní torí pé àwọn èèyàn ìyàwó rẹ̀ tí mo fún lẹ́gbẹ̀rún mẹ́wàá ìyẹn játijàti ni wọ́n wọ́n ní kí ló dé wọn ọba játijàti àwọn olóyè kí n jí rí làárọ̀ yìí wọ́n wá dúpẹ́ ha wọ́n dùn bí pé mo sori fáwọn èèyàn játijàti <laughs> ìtumọ̀ ọ̀rọ̀ àwọn bàbá wa pẹ́ni tá a fi lóore tí o dúpẹ́ bí ọlọ́sàkóni lẹ́rù lọ́ni subhanallah wọ́n dúpẹ́ lánàá. òkè àwọn ọmọ kójoojúmọ́ wọn mọ̀ á dúpẹ́ sọmọ afáyà gbolẹ̀ lọ́dọ̀ rẹ̀ ẹni tó wá gbóyàn ten million kọ́ kí ni kò sí ten thousand ẹni tó ya ten million kọ́ tẹ́sí tún dúpẹ́ fún ní Allah ni mo ṣe fún mi ṣe fún ọ Allahu azza wa jalla nìkan sami ni tó ṣe àṣẹ ń tà àṣẹ nítorí Allah àwọn olówó pípọ̀ àwọn ni òní ní tó nǹkan tó bá ti jọ gbẹndàlùkìyàmà illa man qala bil mali hakadha wa hakadha wa hakadha afẹ́ntọ́ bá mú rẹ̀ tó fún eléyìí tó tún fún eléyìí tó tún fún eléyìí àwọn ẹlẹ́ni tí yóò wúlò fún tó bá ti jọ gbẹndàlùkìyàmà. النبي واصفهم في مكانك لا تبرح حتى آتيك إبتوا وأنك جوسي ọ̀gbọ́dọ̀ kú ọmọ ẹ̀sìn títí fún wa bọ̀. wọ́n sọ fún tani Abu Dharr anabi yìí máa ń ṣe bí àwọn akpọ́lọ́ntì anabi níbi tí ọ̀wà ni ó dúró sí ọ̀gbọ́dọ̀ kú ọmọ ẹ̀sìn fún wa bọ̀. tó lè kú owó kó tó sáré padà wá náà ọ̀gbọ́dọ̀ kú owó ibẹ̀ náà ló dúró sí tọ́gẹ̀ẹ́sì ibẹ̀ ni ó sí ejò yọ. Mhm. sọ́ọ̀pá ni níbẹ̀ àbọ̀ sàkó ńbẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ni dúró ń bẹ̀ títí tí ń fi wá bọ̀ ejò wá yọ tó lupa bẹ̀ ni àbọ̀ sàkó ńbẹ̀. ó dùn dédé pọ̀ ó lupa bẹ̀ láì sàkó ńbẹ̀ gbogbo ní ọba gbà ó rí pọ̀ olùkọ́ abẹ nítorí pọ̀ gbọ́dọ̀ kó omi tá nàbì sọ̀rọ̀ láì sílà ní ojú òsì. tọ́ tó máa ń padà kọfí sàwádìí lẹ́yìn hàtà dàwàrà anábì wa ń lọ ń lọ bóru ṣe bó ṣe bó ṣe tí gbogbo ojú ọdọ tó sókùnkùn birikiti anábì ń lọ ń lọ títí tèfìrí ma. فسمعت صوتا قد ارتفع mo bá gbọ́ nǹkan tó lọ sókè rárá anáyí sì ní ọ̀gbọ́dọ̀ kó mbẹ tẹ̀lifásitì àwọn lánàá torí ẹ̀ ó lè sọ pé mo gbàgbọ́ ṣáájú àdánwò. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون سوي يروا قاكا فعوالا وما جانو سبا وبا الله با لا يجب أدنوا أدنوا نيجيكي ولبابو دودوها bíkọ́ ọmọ gbé mẹ́kà ni àbọ̀ ń gbé Madina àwọn olùmọ̀ wa ń sọ̀rọ̀ nípa ha ewu ni kófìnì ọmọ arìnwó tí wọ́n bá ń rìn hòhò tó sì wà láwùjọ bí tí wọ́n ti ń rìn hòhò ó gbójú rẹ̀ síbòmí ni sẹ́wọ̀n pé mẹ́ tí ó rì lásán torí gbogbo obìnrin wọ́n ń wọ ẹ̀jẹ̀ lè bá tó bá tẹ̀ sí jásìkò tí gbogbo wọn tún bójú wọ́n máa wò pé kí là ń wò kí là ń wò tọ́ ọwọ́ akú Mẹ́kà okú Mẹ́dínà ó di Paris wọ́n á dé Paris lọ́wọ́ àríkà táwọn akínní wọ̀nyí wọ́n wọ̀ ju pátá lọ ẹ so la ilaha illallah ọ̀tún òsì àwọn náà ló rí bọ́ọ̀lù ṣẹ̀ṣẹ̀ ṣe èèyàn fọ́ra rẹ̀ lójú ni ibi ká mà bó ní mání bó ní mání gbọ́n bá dán o ọba ara rẹ̀ ru nàìjíríà yìí náà àdáwò ni ẹ̀ mọ́ ẹ ti sọ pé ẹ mọ́ wò kú tẹ́kùn gan ni ọmọ wò wọn pé ọ̀rọ̀ wo lọ ń sọ lọ náà kan mo rò pé ó sì fi kàn mí ní wò àwọn tó wọ̀wọ̀ kù wọ́n ní wò so ibi tí wọ́n ti dẹ́yìn àwò ibẹ̀ ni ẹni tó gbàgbọ́ ẹni tí ó gbàgbọ́ ẹni wọ́n ti hàn tọ́ ariwo sọ fakhawwaftu fakhawwaftu ayyakuna. أحد عرض للنبي صلى الله عليه وسلم ربما قمت كوكي أحد إلا يلو النبي محمد صلى الله عليه وسلم أبو ذر من صباح فأردت أن آتيه موبر لك لبعض فتذكرت قوله لا تبرح حتى آتيك موانا تيوروري قالوا أقول كم بي في وابو tọ ọba ara ní sẹ odò ọba kún títí ọba òsè mẹjẹ odò ọba òsè rọlù mọkù ńbẹ tànàbí wí kò sí takò ariwo tá a sì ń gbọ́ kò sí faradà pé kò ní í séwu tí ọba lọ jẹ́ pé wu ṣẹlẹ̀ bóyá tí èèyàn bá sì lọ èèyàn bá lè gba ànábì sílẹ̀ nínú ewu tó ṣé èèyàn tún ní padà dání ewu ẹ ńgbà tó ní ọmọ kò ń bẹ à ń pọ̀nù oko dà gan ká tó ẹnu mọ́ kò ń bẹ débi déwu bá ṣẹlẹ̀ ni. sẹ́wọ̀n kẹ́ sọ bẹ́ẹ̀ yín èèyàn Abuzar ní ìmọ̀ntínsẹ̀ o bàbá dúró mbẹ nàbì sọ̀rọ̀ láti sílẹ̀ ní kò ń bẹ nàbì dé takhawwaftu minhu mo gbọ́ ohùn kátẹ́rù bá mi. tadhakartu qawlaka mo wá rántí ọ̀rọ̀ rẹ tó ní ìgbọ́dọ̀ kú láyè mi. faqala wa hal sami'tahu anabi ni ṣé ìgbéyìn sọ gbọ́ àbọ̀ gbọ́. faqultu na'am mo ní mo gbọ́. qala dhaka Jibril ìgbé tó gbọ́n ìgbé màláìka Jibril màláìkà ìṣeré jàmà màláìkà ìṣeré ẹ̀wọ̀n káwọn aróńdóróńdó yìí bàbá ṣe tóbi sí ló ń wá nítorí ẹ tí ì rí yàn ẹ kàn gbọ́ ẹ pé jáì àmìyàn ẹ̀yìn ẹ̀yìn ìgbé àgbègbè làró ń dó kalẹ̀ lé <laughs> so màláìkà Jibril ó hun rẹ̀. ó dàbí ìgbà tí àpáta ya ìní àbùdárù sọ ẹ̀rù bà mí kọ́ má jẹ́ pé àpáta lọ yalu anabi muhammed sallallahu alayhi wa sallam ó túmọ̀ sí pé nínú àǹfààní tí ọlọ́hùn máa ń ṣe fáwọn èèyàn ìní pé wọ́n lè gbóhùn màláìkà sẹ́yìn náà gbóhùn màláìkà rí abẹ́ gbọ́ ẹ ronú dáadáa ẹ gbọ́ rí ajá pé wọn ò tí ì bí agbọ́rì ara ohun màláìkà ni so nítorí ẹ tí ara bá ti sán màláìkà ohun màláìkà ni ẹ dákun ṣé ohun yẹn ó ṣe dáyà kù ee ara sán lásán àwọn èké kú lọ àwọn sàgóòdì pé ẹran àwọn ẹni ẹran kíni láì sanra náà mà torí ẹ tára bá sán kí wọn ní ká máa wí. سبحان الذي يسبح الرعد بحمده والملائكة من خيفته أوه ملائكة أو إلي ينسي ملائكة جبريل عليه السلام ولا سوادو ملائكة أنا أقول أنت أبو أبو ذر كيف أبو أبو أبو قال ذاك جبريل أني ملائكة جبريل نور أتاني فقال أو أبا ملصيك من مات من أمتك لا يشرك بالله شيئا دخل الجنة أني كان تبقى ننوى لأماري lórí kékeré fi nǹkan kan ṣorogún fún allah yóò wà lìjànà abẹ allah kó dé kájọ kan nínú wa jìnnà sí ìṣẹbọ má fi nǹkan kan ṣẹbọ sí allah. láwùjọ yorùbá ń bí nítorí sẹ́bọ̀ pọ̀ gán àfẹnití Allahu bá sọ nínú àdúrà nínú àwọn asọ nínú afẹ́ tajà nínú afẹ́ borí ọ̀tá nínú àwọn ọkọ nínú àwọn aya nínú ogun sọyè mélòó lẹ fẹ́ kà dírẹ́fà làwọn akọ́kọ́ ọmọ wọgbó gbogbo ẹ̀ kò sí ètí yorùbá èfi sẹ́bọ̀. kó wọn má bàa pa káwọn ọ̀tọ́ má bàa gbapò má mi lọ́wọ́ gbogbo ẹ̀ yóò bá ń ṣe ẹ̀bọ sí Allah láwọn ẹ̀bọ gidi torí ẹ̀ àfi kéèyàn sọ́ra, nílùú kan bàbá kan wọ́n fẹ́ fi jẹ ìmáàmù lò àwọn ọmọ tí wọ́n ń ròyìn fún wa wọ́n ní bàbá yẹn ti ń bẹ́ẹ̀ nù àwọn àfa àlù tẹ́lẹ̀ bàbá yẹn ó lè máa ṣe ìsáàbì yẹ̀yẹ́ tí wọ́n máa ṣeun tí wọ́n máa fi sọ pé àwọn máa ń tọpa àmọ́ tí máa sọ yẹn àdìkè fèrè o àmọ́ à ń da dúdú papọ̀ mọ́ funfun à ń sóògùn à ń ṣe kínní wọ́n ní wọ́n rí bàbá kò sí ìgbà tí àti wíláwà ní fún wa kọ̀la wọ́n á lọ àwọn kan á lọ gbé ọṣẹ wa wọ́n ń fi ọwọ́ sàpèjúwe tírè tí wọ́n kó ọsẹ̀ sí wọ́n ní hẹ́rìmá hẹ́rìmá ni wọ́n ti po gbogbo ọsẹ̀ o wọ́n á daṣọ funfun bò wọ́n á sọ fún bàbá ń pé eléyìí lẹ́fi wẹ̀ lálẹ́ yìí eléyìí lẹ́fi wẹ̀ láàárọ̀ ọ̀la eléyìí lẹ́ máa fi wẹ̀ lọ́jọ́ gbogbo wọ́n á béèrè pé bàbá tẹ ní kì í ṣe tẹ́lẹ̀ sọ́gbà àbí ọgbà wọ́n ló súré gbà ni torí pé wọ́n ń sọ fún pé bàbá ibi tí wọ́n bá ti ń wé láàánú fún yín lọ́rùn yóò ti yín àwọn ẹjọ́ kẹ̀kẹ́ ẹ dákun lè má mú lásán mọ̀kànfẹ́ máa síwájú àwọn èèyàn ti sọ̀ láì ó ti pè fún gbogbo oògùn òfò oògùn orí ibú àtàdánù. tọ́ bàbá gba ọ ọlọ́lọ́ wẹ̀ ẹ́ ókè tó bá gbé lè má mú bá nù ọ̀rọ̀ afẹ́jọba kọ́ subhanallah ilaahim njẹ́ wọ́n fi ń ṣẹbọ sí allah ọ̀pọ̀ gidigidi lẹ̀ yorùbá yìí. àwọn afa sẹ́ńpẹ̀ láàfà táwọn ò tí màtúmá rẹ̀ dì sìn ju baba aláwo lọ òhun lẹni tí yóò máa pé ọ̀fọ̀ yóò tún máa kó àwọn ọmọ tí ó lọ́fọ̀ wípé ó máa jí jáde lásùbà káwọn ìsinsin tó jáde wọ́n tún máa go táwọn èsì sí máa jáde so tó bá rí jáde kí èsì sí ó tó jáde yẹn ó wàá mú irú ó máa fi rẹ́ ojú páálí tí wọ́n tẹ ojú fáyì sí wọ́n máa fi rẹ ojú fáyẹ ó lè jẹ́ fún ni wọ́n fi tẹ̀ àbósùn wọ́n máa fi irú yẹn rẹ lójú wọ́n máa fi ọkọ̀ yìí sí i láàárọ̀ láàárọ̀ ẹ dákun sí kí ó lé léyìn mà àbí babaláwo. torí de eléyìí ìṣẹ́bọ sí Allah ọ̀pọ̀ gan nílẹ̀ Yorùbá sẹ́ńbà wá sọ fún wọn pé bọ́ọ̀lù ẹ̀ ń ṣe sí Allah náà Yorùbá là wà ókè Yorùbá ẹ̀yin mú tíkẹ́ẹ̀tì ọmọ náà ni ẹ̀yin ọ̀fẹ́ wà lìjẹ́ náà ni. torí ẹ̀ àwọn máa wọ pé nǹkan kan náà làwọn àtàwọn ẹlẹ́bọ nǹkan kan náà làwọn àtolóòsà nǹkan kan náà làwọn àtàwọn ará ṣọ́ọ̀ṣì nǹkan kan náà làwọn àtàwọn babaláwo torí pé ọ̀run lọ́mẹ́ni tí ó là tí ò bá lẹ́bù nù. tò nígbà táwa sì ti mà ike wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin ẹnikẹ́ni tó bá wá nǹkan míì fi sẹ̀sìn yàtọ̀ sí al-Islam Allahu azza wa jal kò ní gbà lọ́dọ̀ rẹ̀ yóò sì máa bẹ nínú àjọ sòfò tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmù. torí pé ntìjú ẹ máa tinú ẹ máa tira ẹ̀yin lè sọ òdodo sẹ́ni tí ẹ bá ká má di pé ń ṣẹbọ ìṣe bàbá yín ni ìṣe ìyá yín ni ìṣàtiwájú yín ni ìsàlásẹ̀ yín ni nítorí kí wọ́n má bàa sọ yín lẹ́nu bí yorùbá ti ṣe nù ara yorùbá lẹ́bùn ni. torí ẹ ìgbà tó ń bá ti rí pé ẹ tó ẹrú tó lè sọ fún un pé tó ń ti ọ̀dà yóò padà ẹ̀yìn náà sídìí rẹ̀ ni àbí kí ni wọn náà rí sí gbogbo àwọn kẹta àfi wá sọ yìí àtàdédé máa wà nù sọ wọn náà fọwọ́ fi dàrí máa pé àwọ̀gìnìpá àwọ̀gìnìpá ní sáwọ́ kìnìkan nílẹ̀ nílẹ̀ <laughs> ni wọ́n náà bá máa pè ẹjọ́ sọ sọ bí ẹni tó ṣe ìhìrán lẹ́ẹ̀mọ ṣẹbọ torí ẹ innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-janna ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sí Allah ó ti sàlìjánná lè wọ̀ fún wa ma'wahu an-nar ibùpadà sí rẹ̀ níná wa ma lil-zalimina min ansar ẹjẹ́ àmọ́ rántí àdéhìí yìí ní gbogbo gbà man mata min ummatika la yushriku billahi shay'an dakhala al-janna irun tó yẹ kọ́ kọ́ kó gbé sínú yàrá rẹ̀ kọ́ ma kà gbogbo gbà ẹnikẹ́ni tó bá fi lè kú yẹ́sì kọ́ lọ gbé náà fi náà sára ògiri kó n fi wá sọ̀rọ̀. Eh, yàtìn asin wá sọ sẹ́wọ̀n pé ńgbà tí à ń sọ pé ẹ má di tíra ẹ má wé tíra ti tí ń gbé yóò gbé pé ìsọnù darí alùsùnà abumi ṣé ká má gbé ẹ má gbé ẹlòmíì tí wọn ẹyin ni wọ́n gbé kọ́ ẹyin jú gbódògbà gbódògbà bíi so gbogbo oríṣiríṣi ara wọn wọn ò ṣerú ti tẹ́lẹ̀ mọ́ láwọn abòmíì àwọn ìta ń dọ́gbọ́n sí ni wọ́n ń ṣe ní. sàmánì ti náà lórí àdìsí lọ́wọ́ àwọn adùn rẹ̀ gbogbo gbà ẹnikẹ́ni tó bá kú tí kìí fi nǹkan kan ṣẹbọ sí Allah yóò wọ abala kejì kultu <laughs> Abu Dharr ọwọ́ ni mo sọ fún anabi sallallahu alayhi wa sallam kò ṣẹbọ sí Allah ó kú lórí zina ó sì jalè qala wa in zana wa in sara ó ní kódà kó ṣe zina kó tún jalè muttafaqun alayhi alimami al-bukhari àti muslim ló gbé jáde wa hada lafz al-bukhari gbọ́dọ̀ yìí bó ṣe wáyé ọ̀dọ̀ imam al-bukhari ló wà nínú riwaya abu dhar dákẹ́ wa in zana wa in saraq tiẹ̀ ṣe zina tó tún jalè alágbọ́n ni wa in zana wa in saraq. ngotu ya tó jalè tó tún ṣe zina ńkọ́ kọ́ jalè kó tún ṣe zina rọ́gùnmá ànfẹ́ àbí ìdáwọ̀ kọ́dà kí mú àbúdárò gbolẹ̀ yọ wà lẹ́jà nànà kí wọ́n á tún máa dé àwọn olùmọ́ni ń bí tọ̀hídì ti ṣe pàtàkì tó gbogbo ńtọ́ ń bá ń ṣe láyé yìí lórúkọ pọ́ńsẹ̀t tó o bá ti jẹ́ pé ló lékè nínú ọ̀rọ̀ rẹ̀ Allahu azza wa jalla nìkan ló ń sìn òfin kankan sọ̀rọ̀ ogún pẹ̀lú ẹ̀ gbàgbé ọ̀sẹ̀sìn ọ̀nsẹ̀sìn sílẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ táwọn yóò máa pa fúnra wọn à ń ṣẹbọ súkẹ́súkẹ́ à ń ṣe òòṣà súkẹ́súkẹ́ à ń bá wọn fọwọ́ sí wọ́n ń ṣe arẹ́rìn à ń wò pé kí ló burú ń bẹ̀ díẹ̀díẹ̀ náà wọ́n máa fi àbí òye tó fara mẹ́bọ so nítorí túmọ̀ sí ni pé tó o bá kú ọ̀fẹ́ wà lìjànà àmì tó bá tún lè kú pẹ̀lú tawhid onítàn ó sọ rírẹ torí ẹni hadithu sahib al-bitaqa hadithi arákùnrin abiwe pélébé òun náà ń tọ́ka sẹ́lẹ̀ yìí wọ́n ní wọ́n mú ọkùnrin kan wá ń jọ gbé pẹ̀lú àwọn àṣìṣe ọlọ́kan ọjọ́ kan wọ́n mọ̀ kó àwọn fáìlì lórí fáìlì lórí fáìlì lórí fáìlì lórí apá kan òṣùwọ̀n àwọn fáìlì aburú tó gbélé ayé sè. Allah azza wa jalla sọ pé wọ́n gán fúnra rẹ̀ ó tó ṣèdájọ́ fúnra rẹ̀ lónìí kí ló rò pé yóò ṣẹlẹ̀. Ah. mi ò nírètí o gbogbo eléyìí fi hàn pé jahannama náà ni. Allah azza wa jalla sọ pé wàá má ti lọ ó ní nǹkan kan tó ṣe pamọ́ àti àrùn kí ni dérò mi ti pamọ́ lẹ́gbẹ̀ẹ́ gbogbo fáìlì burúkú yìí Allahu azza wa jalla ni ó ní kó fa ìwé pélébé yọ fún bí pọ́ọ́kọ́ òní bí id card id card fún yẹn tóbi wọ́n fàyọ̀ fún tí wọ́n bá fàyọ̀ wọ́n wá gbé sórí apá kejì òṣùwọ̀n ẹ wá dúró fáìlì fáìlì fáìlì fáìlì fáìlì ọ̀ràn tí wọ́n bá wá fi ìwé pélébé yẹn sí yọ wá tẹ̀wọ̀n ju gbogbo fáìlì yìí lọ kí ló wà mẹ́ẹ̀ la ilaha illallah muhammadu rasulullah ike arákùnrin yẹn ní tawhid torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé tawhid ló máa ń tẹ̀wọ̀n ju gbogbo nǹkan lọ kò sí ntọ́ máa ń tẹ̀wọ̀n tó tawhid onáà láti rí tí wọ́n fẹ́ yìí ó kórìíra rẹ̀ bàjẹ́ tó bá ti sọ̀rọ̀ tawhid yóò ti bínú jáde wọ́n sọ̀rọ̀ tọ̀rọ̀ náà gbogbo nǹkan ni kò burú èyí tó ń ṣe tó ń tọ̀hídì ní kọ́kọ́rọ́ àti wàlìjẹ́nà lọ pàtàkì pé ká mójútó ẹnikẹ́ni tó bá kú lórí pé kò fi nǹkan kan ṣorogún fún Allah yọ wà lẹ́jẹ̀nà kí wọ́n á lè túmọ̀ kọ̀bá àṣẹ zìnà kọ̀bá àjálè sánábì sallallahu alaihi wasallam ti sọ fún wa nígbà àwọn ẹ̀ṣẹ̀ kan wà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ṣùgbọ́n tó ṣe kó ní gbèdéke ìyà kan pàtó tí Allah ti sọ pé kó fi jẹyàn téèyàn bá ṣerú rẹ̀ látàyè nínú rẹ̀ ní zìnà wà nínú rẹ̀ ló lè jíjà wà asiri nínú hadithi Ubada ibn Samit radiyallahu anhu ikú gbogbo ẹni tó bá ṣe ọ̀kan nínú tó bá ti jìyà rẹ̀ láyé fa huwa kaffaratun lah ẹni tó ṣe zìnà láyé tí ò sí lọ́kọ kò tí ì níyàwó ẹgbọgọrùn á gbé wọn pamọ́ fọ́dún kan ṣùgbọ́n délébọ̀ ni wọ́n á sọ wọn lóko títí tí wọ́n fi kú tó bá ti jìyà eléyìí yọ máa jẹ́ ìpẹ̀sẹ̀ rẹ fún ẹ̀ṣẹ̀ yẹn wọn ò ní bí ọlẹ́rìí ẹ̀ṣẹ̀ yẹn má níjọ́ gbẹ̀ndàlùkìyàmù ó lè ń òun tiẹ̀ wọ́n ní kí wọ́n gé lọ́wọ́ tó bá pé ní tó dí tó rúbùrù dìínà ó tó ìdá kan nínú mẹ́rin dìínà wọ́n gé lọ́wọ́ wọ́n gé ní déédéé ọrùn ọwọ́ inú wọn ti gé tó bá ti gé ọwọ́ rẹ̀ yẹn ó ti jẹ́ ìpẹ̀sẹ̀ rẹ̀ olè tọ́jà anábìwá ni tí ò bá jìyà rẹ̀ láyé tó bá fi di lọ́la gbẹ̀ndàlù kìyàmà kánà tàxtàl màṣíà yóò máa bẹ̀ lábẹ́ bí Allahu bá ti ṣe fẹ́ insha àfà ànhu wa insha àdàbà tó bá wọ ọlọ́ yóò sàmójú kúrò fún tó bá sì wù yóò fi àjẹ. kí wọ́n á nìtumọ̀ àdé pé ẹni tó bá ti lè kú tí òfin kankan sorogún fún Allah yóò wà lìjánà kò bá ṣe zina kò bá jalè àwọn àdé yẹn takora wọn kìí takora wọn bá sì mú ọkùnrin àwọn ni yọ wọ àlùjánnà kò bá ṣe zina kò bá jalè ṣùgbọ́n tó bá wọ Allah kó jẹ ìyà zina rẹ̀ tí ò jẹ láyé kó jí olè rẹ̀ tọ́jà tí ò jẹ láyé yóò jí ìyà wọn yọ sẹsẹ wàá wọ àlùjánnà ń wọ àlùjánnà tó bá ti wọ Allah láti sàmójúkúrò fún yọ wà lìjẹ́nà tààràtà àmọ́ pé yóò ṣègbè sínú náà kò ní ṣẹlẹ̀ ó náà nìtúmọ̀ man kana akhira kalamihi mina dunya la ilaha illallah dakhala akhira yìí ṣe akhiru eléyìí ni khabaru kana ismu kánà ni la ilaha illallah ètò túmọ̀ sí pé lẹ́yìn tó bá ti sọ la ilaha illallah rẹ kò ní í pé ìwọ sí èkú ọ̀rọ̀ tí ó kàn sí nǹkan kan ní wá lẹ́yìn rẹ̀ yọ wà lìjànà ok ó ti wá láwọn ẹsẹ̀ míì tó lè gbéyàwó náà bó láti sọ lọ́dọ̀ alùsùnà tó bá wọ ọlọ́ọ̀ láti fi ara jẹ yọ jẹ àmọ́ kò ní ṣègbè sí inú náà yọ padà wọ alùjẹ̀nà ọ̀rọ̀ kò yé wa bá wà ń zànà wà ń sọ̀rọ̀ kò túmọ̀ sí ká alhamdulillah tòhídì tèmi dá ń yẹ sẹ́gbọ́ sí ọlọ́ alùjẹ̀nà là wà lọ ọ̀bọ̀ fi jẹ́ káṣẹ́ sí náà táṣẹ́ jáde wọ́n sì tún jáde kò sí wọ́n ní wà ń wà ń sọ̀rọ̀ ọ̀kadì ti yarí ni. <laughs> sẹ́ńtì bá ń sọ bá ọkọ̀ gbọ́ ìsìláàmù yìí o ọgbọ́ ìsìláàmù yìí torí àwọn ah, ah nígbà tó nídìí àlàyé yẹn ànábì ò ṣeéṣe ah, kò ṣeéṣe ó ti ṣe nù àdéṣì mi kí á nìtì mọ̀ káwọn kẹ́kẹ́kọ̀ọ́ wọn mà wọ́n yìí dájá ọ̀hún amúrán من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم tí nǹkan kan bá ti dé wá bá wọn wọ́n ti máa gbé ká gbé bọ̀rùn gbé fìlà tá a gbàgbọ́ ni o wọ́n là bá àti zìnà wọ́n là bá àjálè kásákì níta ò yí dù àwa àlùjáná ni múra sí ọ̀rẹ́ mi zìnà tó ń ṣe òbúrú ọ̀rẹ́ mi máa jálè kò burú à ń bọ́ bẹ̀ ẹ dà padà sọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn olùmọ̀ ni wọ́n wá yàn nàná rẹ̀ fún pé rárá o ìjọba lérò ni pé ìyá ti ń bẹ o àbí òye tí Allah bá kọ pé di àwa jẹ́ dáadáa after that then you are going to Jannah àmọ́ òní ti gbé sínú iná tẹ́lẹ̀ ìnìtumọ̀ hadithi torí ẹ̀ kókó nǹkan tí alimami Nawawi rahimahullah tó fi mú hadithi wá ń bí òun náà lọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam ń sọ fún wa nípa pélé ayé ọ̀já máa ń kankan ìbá ń ṣe pé mo ní gbogbo orú òkè òhòdù yìí tí gbogbo ẹ̀ sì jẹ́ gold kò ní dùn mọ́ mi kọ́ sẹ́kù lọ́dọ̀ mi ìjọ mẹ́ta dinar kan kò ní wù mí kọ́ sẹ́kù lọ́dọ̀ mi ń ti pín gbogbo ẹ̀ àwa náà fúnra wa ká múlẹ̀ ayé jábútẹ́ ká má wà á máyà bí ká pín yẹn náà ìyẹn níbi fifty million ìyẹn wá wá sí mọ́sálásí ń bí ẹ wá nítọ̀ inṣàlá àmọ́ pé kìí ṣe pé gbogbo wa náà pátá náà la ní bùkátà ṣùgbọ́n gbogbo wa náà la sì fẹ́ owó sá kìí ṣe gbogbo wa la ní bùkátà ṣùgbọ́n gbogbo wa la ṣe kí ni la fẹ́ owó imam ẹ bá kún fún one to two hundred thousand fifty million ló gbé wa gbogbo olú yìí ó débi lálẹ́ <laughs> so fifty million yẹn èyí ó máa ń pe ẹ́ èèyàn tó gbé fifty million lẹ̀ ha so ó lè jẹ́ pé fifty one million lónìí ẹ̀yin ti wò pé tó mú gbé fifty million lẹ̀ ó ní fifty billion fifty one million péré lónìí ó wà ó pé kí ló ń fẹ́ ti gbogbo tákàdá ìṣe yàrá kí ló ń fẹ́ ti ṣe ẹjọ́ lórí gbogbo owó yìí ó ti pọ̀ jù ẹ bá ń pín fún wọn bàbá ń pín bàbá ń pín sẹ́yìn pé ní nàìjíríà lẹ́wọ̀ ẹlòmíì ò tún wọ́ọ̀là lẹ́yìn tó bá gbà lẹ́ẹ̀kan yóò tún jọ àǹkì òpèké ni tó bá gbà lẹ́ẹ̀mejì kò burú ẹni tó wá gbé gbogbo ẹ lẹ́kọ́ sọ <laughs> eléyìí túmọ̀ sí pé ẹ̀mẹ́jì á máa wá ilé ayé máyà sọ́kàn wa lọ́yẹ ká máa kó wa sí ni àbọ̀wọ̀ wa kí ló dé a lè máa nà àmọ́ tá a bá kó léyà. oníṣẹ́ náà o yóò di ọ̀gá wa àwọn ọ̀dẹ̀rú ẹ̀ abẹ́ Ọlọ́ kó sì wá lọ́kàn nínú àwọn ẹni tí wọn ò ní gbélé ayé tayọ ayé rẹ̀ wọ́n sì jẹ́ ẹni tó ṣe pé ilé ayé ò mú wọn lẹ́rú ká lè máa ná nínú nǹkan tí Allah fún wa láti máa wá rere táyé àti àmà? abẹ́ Allah kó sì rere fún wa láyé. kó ṣe rere fún wa lálùkìyàmà kó ṣọ́ wa kó là wa kó gbà wa níbi ìyà náà gẹ́gẹ́ bá tún sẹ́ńbẹ́ kó dákun kó bá foríjì àwọn ọmọ ìyá wa tó ti kú lórí Islam tó kú lórí pé wọ́n gbà fún Allah wọ́n gbà fún anabi wa sallallahu alayhi wa alayhi wa sallam abẹ ó ṣe gbogbo ní ń gbọ́ ní àwíjàre fún wa kó má ṣe ìbálẹ́jọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم Vamos a